بعد السلام عليكم ورحمة الله وبركاته ní tẹ̀síwájú سورة الآيات البينات نبيج <coughs> صفحة تسعة وثمانون الفقرة الأخيرة 89 last paragraph وأما عند الإمام مالك نفسه فمكروه وني كين يوم ṣètẹ̀lkín fún ẹni tí ẹ̀mí ti jáde lára rẹ̀ tí wọ́n ti gbé sínú sàárè lọ́dọ̀ ti ìmáàmù Malik fúnra ara rẹ̀ gan ìyàtọ̀ ń bẹ láàrin qawlu imam Malik àti qawlu almalikiya tó ti wà báyìí imam Malik rahimahullah kí ẹnìkan ti jáde láyé kan wá gbé sínú sàárè ká tún wá máa bá sọ̀rọ̀ lọ́dọ̀ Imam Malik famakro nǹkan tí a kọ̀ lílé kò lẹ́tọ̀ qala Sheikh Ali al-Maliki fi kitabihi kifayatu at-talib ar-rabbani li khatmi risalati li khatmi risalati ibn abi nínú tírà yìí ọ̀rọ̀ tí wọ́n sọ níbẹ̀ la fẹ́ kà yìí ó ní wa arkhas bimana istahabba ba'd al-ulama àwọn kan ń bẹ nínú àwọn àfáà tí wọ́n fi ọwọ́ ẹ̀dẹ̀ tí wọ́n fi mú wọ́n ní ìta gbàlérò pẹ̀lú ọwọ́ ẹ̀dẹ̀ yìí o ní pé bimana istahaba wọ́n ṣe ní nǹkan tó tọ̀tọ̀ súnà tí kò sí láìfi ń bẹ̀ ẹni tó sì sọ̀rọ̀ yẹn òun lẹ́ta ń pè ní ibnu habib wọ́n ní kò sí láìfi filikirọ́ àti indara ìsìhí kò sí tó burú ń bẹ̀ kódà ó tọ́ súnà tí òkú bá jáde láyé tàwa dúró síbi ibi orí ẹ̀ àwòrán ìjìlẹ̀ yìí àbí tá a dúró síbi ìgbàsẹ̀ rẹ̀ méjèèjì àwòrán ẹ̀rí máa àbí ibikíbi tá a lè dúró sí yàtọ̀ sí orí àti ibi ìgbàsẹ̀ rẹ̀ yẹ káwa máa ka bisúrọ̀ ti yàsìn káwa ké yàsìn yálà níbi orí ni àbí níbi ẹsẹ̀ rẹ̀ wípé kò sí láìfí ń bẹ̀ kódà istahabahu ó ní lára súnà ni tíyàn bá lè ṣe tó súnà lima rúwìyà látara nǹkan tí wọ́n gbẹ̀gbà wá rẹ̀ wípé anna alaihi wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba tí bá ń bẹ fún sọ wípé ma يقرأ عند رأسه ياسين إلا هون الله تعالى عليه wípé wọ́n gba ìgbàwá rẹ̀ wá wípé anabi sallallahu alayhi wa anabi kò ní sí òkú kan tí wọ́n ké yàsín sí nígbèrè àyàfi kí ọlọ́run kó sẹ̀dẹ̀ pẹ̀lú òkú yẹn ó jọ ohun tí a máa ń rí tọ́pọ̀lọpọ̀ àwọn àfáà máa ń ṣe ìgbà míì ń bẹ bí wọ́n bá lọ ṣe jìnísà kan nígbà tí wọ́n bá sìnkú yẹn tán àfáà kan bá wé àfáà ẹlẹ́kẹ́yàsí bẹ́ẹ̀ ni ẹ̀dùn mẹ́rin ẹ̀yà ìwọ̀n náà dùn nígbèrè rí bísmìlà bísmìlà wọn pẹ́ tí wọ́n bá débẹ̀ tó wà pàá ah, bídíà lélẹ̀ bídíà ń kí ni èyí tá ń ka ìjẹ́ ká mọ̀ pé wọ́n kà náà sójú wa báyìí kì í ṣe pé aláìmọ̀kan ni wọ́n wọ́n kà á àbí kí wọ́n gbọ́ lẹ́nu ẹni tó ka nǹkan yẹn náà ni àmọ́ in tó ń dá wa láàlẹ́ ni pé àwọn òmò òpinya láàrin hadith tó lálàáfíà àti hadith tí ó ṣe kí ni ó tí ó lálàáfíà ìdí ni tó fi jẹ́ pé lásìkò tá a wà yìí ìmọ̀ hadith ó ṣe pàtàkì ká lè máa ma kì í ṣe gbogbo ń tá a kà tí wọ́n ṣàfihàn rẹ̀ sọ́dọ̀ ànábì náà ní ó lálàáfíà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kéèyàn wá mọ́ nímọ̀ kọ́ wá takọ̀ àwọn bàbá yẹn wọn ò ní ẹgbẹ́ tí a fún ìwọ náà bá ní ah, ẹ̀dá àkùnmọ̀dé ló ṣe mí a gbọ́ nígbà táwọn afá kan sọ níbi kan program kan náà àti sọ pé ibi dáa ni ibi sọ bẹ́ẹ̀ ah, ẹjọ́ lọ kéwù ẹ má bínú sáà ọ̀rọ̀ náà bàdá kẹfẹ́ mu láìsí mọ̀ pé ìwọ ló wà lórí òdodo ṣùgbọ́n tí wọ́n ń sọ àwọn nímọ̀ láti lè kà á ṣùgbọ́n wọ ajíṣe bí àfáà ní ọ òyìn sàfáà gangan tó ti yé o ò lè tọ́ka sí ní tọ́ ń sọ yẹn gan fúnra rẹ̀ wọ́n ní wọ́n pé àrégbọ́ òun náà ni ìwọ náà dìmú tó fi ń pẹ̀lẹ́ láàfáà tó fi lọ ná kọ́ṣà àwọn èèyàn níjàmbá ni ọyá àfẹ́ kànú tí a nìkan àti ilé dá tí a kàná bẹ̀tì kí ló na ń lọ wá ń dábì jì ní sàrú lóòótọ́ àwọn náà máa ń rí àwọn nǹkan yẹn àwọn tí a kan bẹ̀ kódà àwọn tí a tọ́ irú tíra yìí nísìnyí <clears throat> wọ́n ń pe tíra kan ní risalatu ibnu abi zaydil Qayrawani tíra yìí gbajúmọ̀ o ni wọ́n sábà máa kà púpọ̀ lọ́dọ̀ wa ń bí àwọn tí àmẹ́ta kan ń bẹ ní àbá ti kéw tó ké fòrò à tó ti ka akhdari tó ka simawi tó bá fẹ́ fadé ọkà ìzíyà tó bá fẹ́ déládé yóò ka rìsálà rìsálà yẹn nìyí rìsálà tó ibnu Abi Zayd al-Qayrawani nínú ẹ̀ ní ọ̀rọ̀ dáhùn fẹ́ wa níyẹn làwọn ọba yẹn dẹ́ tí wọ́n kúnlẹ̀ ké lọ́dọ̀ àfọ ntọ́mọ̀ náà ni tó wá wà níbi jìnnìsà kan tó wá ní àbá ọyẹ sí yàsínbẹ̀ sí yàsínbẹ̀ o tí wọ́n wá sọ pé bídíà ni yóò bínú a ah, òun kà ní ó ń bẹnu tí a ń bẹnu rìsálà so látara àdí eléyìí ló fi jẹ́ pé àbùkátà sùúrù àti ìmọ̀ tó yanjú láti lè fi tún àwùjọ wa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀ yẹn náà àwọn náà mọ̀ rí nǹkan kan tọ́ka sí. Si tí ìdí ẹ̀ sí pé àwọn náà kà lóòótọ́ wọn kà wọn èyí sì ṣe aláìmọ̀kan lórí èyí tí wọ́n mọ̀ wọn lè ṣàìmọ̀kan lórí nǹkan mi sọ ìdí ni tó fi jẹ́ wípé hadith yìí ń sìn yìí àfọ́ aṣọ́kọ̀lá ìbá rahimahullah ẹ rí i pé wọn ò wọ́ gbogbo ọ̀rọ̀ ìgbà tó di bí ọ̀rọ̀ bàbá wọ lèmọ̀ rúwìyà wọ́n máa máa wọ ní sígátù tẹ̀mùrìd kẹ́bà lè mọ̀ pé gbogbo tẹ́ bá ti gbọ́ pé wà rúwìyà kò ní ìdíkan bí wọn kọ hadith dọ̀yìfù sí tán bá sọ pé rú rú tó bá jẹ́ mọ̀jì òòlù tó bá ti gbọ́ pé wà rú wuyà ìtumọ̀ ẹ̀ nípa ẹni tó kóòtì ọ̀rọ̀ yẹn ìmọ̀ kó màmá dájú pé yẹn àbí kọ́ máa ṣe èméjì pé ṣé hasan ni àbí dọ̀yìfù ṣùgbọ́n kọ́ jẹ́ dọ̀yìfù yẹn ọ̀tàrọ̀ já lọ́dọ̀ rẹ̀ ni torí pé kò ṣiṣẹ́ yóò ní ju kákùnrin hasan so hadithi yìí afọ́ṣe kalalbani rahimahullah wọ́n ní kultu ntí afọ́ albani tí wọ́n sọ fi isnadihi man yadọ̀rù hadith hadisi yìí àti ẹ̀gúdọ̀ kúlá hadisi rárá o wọ́n ní hadith mawdu' mawdu' ni ọ̀rọ̀ tán parọ́ rẹ̀ mọ́ anabi sallallahu alayhi wa sallam nítorí pé nínú àwọn tó gba hadith yìí wá máa ń yá bọ́ọ̀hùn hadith ẹnìkan bẹ́ẹ̀nbẹ́ ẹni tí máa parọ́ máa nàbí sallallahu alaihi wasallam wa qad ruwiya an mashikhatin min at-tabi'ina mawqufan alayhi wọ́n sì gbà wá lọ́nà míì náà lọ́dọ̀ àwọn tí wọ́n já àwọn àgbààgbà fáà nínú àwọn tàbíìn àwọn náà ṣàfitì ọ̀rọ̀ sọ́dọ̀ ẹni yẹn tó jẹ́ alẹ́dìyàdọ̀ hadith ọ̀dọ̀ rẹ̀ náà rí tírèsì dé wọn ò rí tírèsì dọ́dọ̀ sàbí kankan wọn ò rí tírèsì dọ́dọ̀ ànábì wa qad fasaltu al-qawla fi dhalika fi ad-da'ifa bàbá nínú àwọn àdìsí tí mo kó wá nínú tírà mi as-silsilatu ad-da'if silsilatu al-ahadith ad-da'ifa pé mo ti ṣe ìfọ́síwẹ́wẹ́ àlàyé ọ̀rọ̀ síbẹ̀ láti lè jẹ́ ká mọ̀ wípé ipò tí àdìsí yẹn wà tòun yẹn túmọ̀ pé tíwọ́ náà bá rí tẹ́nìkan bá kó wá kóun fẹ́ ná kọ́ṣà rẹ̀ àwọn àdíṣì tí wọ́n kó lọ́wọ́ náà làwọn ilé tó bá wá kà ọlọ́wọ́n bá sẹ́yìn lẹ́sàn dáadáa wal hadith mawdu hadithun mawdu hadithun mukhtalaqun ala rasul hadith wọ́n parọ́ rẹ̀ mánà anábì ọ̀sán tó jọ bẹ́ẹ̀ rí láyé ṣe ìwọ́n tó wáyé pé tó bá ti gbọ́ kéjì ní sàkánṣẹlẹ̀ wọ́n sì kú kan ó ti fi yà sí pélébé ó ti fi àpò ẹwà àpẹ̀lú àníyàn pé ẹ fẹ́ sojú sí ẹ̀sìn ẹ jẹ́ káwọn mọ̀ pé bídà ni hadisi tí wọ́n gbára lé kì í sàdísì ẹ má tiẹ̀ pẹ́ ládìsì ọ̀rọ̀ tí wọ́n dàdà pa ọ̀rọ̀ rẹ̀ má nàbí sallallahu alaihi wasallam ni wípé ẹnikẹ́ni tó bá jáde láyé tán bá lè kéyà sí níbi sàárè wọn ni wàlámi yakun dhalika ayé ma dúkìrà minal qira'ati indal muqtasar inda malik rahimahullah ta'ala amra ma'amula wọn ni kama kí yaasin yálà fẹ́ẹ̀ tó ti kú tán ni abẹ́ntí ń pò káàkú lam yakun dhalika ayé ma dúkìrà minal qira'ati indal muqtasar inda malik lọ́dọ̀ imam malik rahimahullah ta'ala amra ma'amula kò rí gẹ́gẹ́ nǹkan téèyàn máa fi ṣiṣẹ́ ṣe Imam Malik lọ́dọ̀ Imam Malik kò rí sí àtẹni tí ń pò káàkó lọ́wọ́ àtẹni tó ti kú tán Imam Malik gangan kò rí sí sunna kò rí sí amran ma'mulan alámọ̀rí kan téèyàn wá máa fi ṣiṣẹ́ Imam Malik kò rí bẹ́ẹ̀ wa innama huwa makruhun inda lọ́dọ̀ Imam Malik makruh ni kéèyàn máa ṣe bẹ́ẹ̀ wa kada yakrahu وكذا يكره عنده تلقينه بعد وضعه في قبره انتهى bákan náà sì ni lọ́dọ̀ Imam Malik kí wọ́n máa tún pé nǹkan kan sókù nígbà tán ti gbé sínú sàárè lọ́dọ̀ Imam Malik makuru náà kí ni nǹkan tá a fẹ́ fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ níbi òun náà ni wípé àkọ́kọ́ tíra àtàkà yìí tíra risalatu ibn abi zaidi al-Qayrawani tíra yẹ tíra tí wọ́n kọ lórí madhabu maliki ṣùgbọ́n tó ṣe ṣẹ́rìwò tíra yẹ àwọn ni wọ́n wá sọ pé ọ̀rọ̀ tí wọ́n sọ ń bí kò dọ́gba pẹ̀lú mọ́kífù mọ́ maliki yaga ní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó táwọn malikiya tí wọ́n fi sí ó lè má dọ́gba pẹ̀lú nǹkan tí Imam Malik yàgá tó sọ intaha wa amal hanbaliya tá a bá lọ wọ ọ̀dọ̀ àwọn hanbaliya àwọn tó ń bẹ ní mazhabi Imam Ahmad bin Hanbal fa inda aktharihim yustahab ẹ wọ́n ma ṣe ń kọ́ wa ní al-fiqh wal àti mọ nǹkan táwọn hànàfíyà sọ kí ni ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà hànàfíyà ọ̀rọ̀ wọn náà ní gbanil amwat la yasma'u àbẹ́ẹ̀kọ́ lọ́dọ̀ màlìkíyà màlìkíyà wọ́n fi sí pé alìkáyà àsìn torí hadisi wàlẹ̀ hadisi mọ̀ọ́dọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ Imam Màlìkí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ makruh lọ́dọ̀ àwọn hanbaliya fàyíndà akfarihim yustahab lọ́dọ̀ àwọn tí wọ́n pọ̀ nínú wọn kì í ṣe gbogbo wọn wọn ni yustahab afẹ́ ọ̀tọ̀ súnà bí yàn bá lè síbẹ̀ lófin pé tó fẹ́ ná kọ́ṣẹ́ yẹn ó gbúdọ̀ mọ mọ́sálà yẹn délẹ̀ kọ́ mọ táwọn olùmẹ̀sìn sọ lórí ẹ̀ kọ́ mọ táwọn mọ̀dáìbù sọ lórí ẹ̀ kọ́ wá mọ ẹ̀rí tó súnmọ́ súnà tó fi yanjú gbogbo ẹ̀ wà ìlà àwọn èèyàn náà mọ rẹ́rìí mú wá fún ọ pé táwọn ń ṣe yìí àwọn kà á níbi báyìí níbi báyìí níbi báyìí wọ́n ní lọ́dọ̀ àwọn hàǹbàlíyà àwọn tó pọ̀ jù lọ́dọ̀ wọn wọ́n ní yustahab afẹ́ ọ̀tọ̀súnà qala abdulkadir bin umar ashaibani alhambali fi ṣẹ́rí ìdẹ̀lílù tọ́lì mọ́ láwùzọ̀kọ̀ nínú tíra yìí táàfà yìí kọ́ aṣíkà abdulkadir ibn umar shaibani alhambali fi ṣẹ́rí ìdẹ̀lílù àtọ́lì nínú tíra kan tíra wọn tí wọ́n pè ní ṣẹ́rí ìdẹ̀lílù tọ́lì mọ́ láwùzọ̀kọ̀ gbólóhùn ọ̀rọ̀ tí wọ́n sọ gangan lélẹ̀ tọba tó di mọ́ láwùzọ̀ ọ̀fẹ́ kóòtì ọ̀rọ̀ ẹ̀ wàstàhábàl akfaru tẹ̀lkínahu bàdàdàfù wípé àwọn tó pọ̀ ní ojúpọ̀nà madhab alhambali gbogbo wọn náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ní ó tọ́ súnà ká máa bọ́kù sọ̀rọ̀ bàádà dáfnì lẹ́yìn ìgbà tó wọ́n bá sin tán tẹ̀lkínu yẹn ni pé má o ashhadu an la ilaha illallah tó tó ń bẹ láyé o ọ̀rọ̀ ọgọ́rọ̀ àwọn alhambaliya alhanabila wọn ló tọ́ so tó bá fẹ́ ṣe náà kọ́ṣẹ́ àfẹ́rẹ́ pé ẹnìkan sọ bẹ́ẹ̀ rí láyé wọn làá fàṣẹ sọ̀rọ̀ wọn lọ kó wa àwọn ọ̀rọ̀ ẹ̀ wá wọn bá nàìjíríà kún ìforíjì mi mi ìyẹn tí àwòdà ara lójú máa sọ bẹ́ẹ̀ sáwọn ọ̀rọ̀ náà lọ kó wá yẹn lè rí ni àbí àyìnà tẹ̀lé ìlúmínà sọ̀nà torí pọ̀pọ̀lọpọ̀ wọn náà in tí wọ́n dúró lé lórí àwọn àdìsí tí ò lálàáfíà yìí ni ṣùgbọ́n tó bá ti fọ́ àdìsí wọn o ti fọ́rọ̀ wọn nu torí nǹkan fẹ́ dúró lé lórí òun náà làdísì ìdí nìyẹn tó fi jẹ́ wípé ká nímọ̀ nípa hadith ilmul mustalah orí ńlá ó pọ̀ ó wà bẹ́ẹ̀ láti lè fi dáàbò bo ẹ̀sìn wa kúrò níbi bíríà láti ẹ̀tí láti dáàbò bo ẹ̀sìn wa níbi taqlid al ìtẹ̀lé afọ́jú lórí mazhabi mazhabi mazhabi ọlọ́run tiẹ̀ ní ó fiyẹ́ lọ́dọ̀ tí wọ́n mí bíyàn bá dé àwọn ìlú mi bọ́ dé Malaysia mọ́sàbù wọn sẹ́wọ̀n mọ́sàbù wọn bẹ̀ ṣàfihàn ni wọn ì báyàn fi ṣe é àwọn míì bẹ hànàfíyà ní tiwọn wọn ì báyàn fi ṣeré tọ́ bá ti sọ tó yàtọ̀ sí yẹn wọ́n tako yàn lójú ẹsẹ̀ nísìn واستفيد منه أن غير الأكثر من الحنابلة يقول وني ní gbólóhùn tó sọ wípé al-akthar àwọn tó pọ̀ nínú àwọn hanabila wọ́n ní ọ̀tọ̀ súnà kàṣe níta gbọ́ inú ọ̀rọ̀ yẹn ni pé a pé àwọn kan ń bẹ nínú wọn so tí wọ́n ní wastufid wastufida minihu pé ẹni tí agbímújáde nínú ọ̀rọ̀ rẹ̀ yẹn náà ni pé anagẹ́rẹ́ al-akthar min al-hanabila yaqul bi adami talqin ba'da al-maut aidan ìdá àgbọ́ ibẹ̀ ni pé bá a ṣe rá àwọn tó pọ̀ tó sọ́nù àwọn hanabila a jẹ́ pé àwọn kan bẹ náà nínú wọn tí wọ́n ní kò lẹ́tọ̀ tábàlọ́wọ́ hamish ìgbà wọ́n ń sọ̀rọ̀ nípa tabawo bí nọmba wán yẹn hadithi wọn ti yànjú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìgbà tó ń sọ̀rọ̀ nípa abdulkadir asheik abdulkadir ibn umar shebana alhambali wọn ni min fuqaha alhanabila fi dimashq ọ̀kan náà àwọn àgbàfà ní madhabu imam muhammad bin hanbal ní damascus tó fi àsánà alf wa miya wa khamsa wa thalathun wọn wájà ìláyé ẹlẹ́ẹ̀kẹta gbàtà ń sọ wípé kìí ṣe gbogbo àwọn hanabila náà ni wọ́n lọ síbi ọ̀rọ̀ yìí colt àwọn Sheikh Al-Albani rahimahullah wọ́n ní lóòótọ́ ni wọ́n wà lẹ́dí rọjáhàwó Sheikh Al-Mardawi minhum Sheikh Al-Mardawi nínú àwọn àfa hanabila ni wọ́n èyí táwọn sì tọ́tẹ̀sùn wọn lọ́dọ̀ wọn òun náà níbi adami sama ẹ́ pé òkú ò lè gbọ́rọ̀ wọ́n sì dúró lórí adami jawaz at-talqin ba'da al-maut so nínú àwọn hanabila tí wọn ò lọ sí ọ̀rọ̀ yẹn òun náà ni asheik al-mardawi lọ mú yẹn lọ́wọ́ torí ẹnìkọ́ torí ọ̀la ni gbẹ́lẹ́mílẹ̀ gbogbo àfáà ló sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn hanabila gbogbo wọn kọ́ nínú àwọn tí wọ́n sọ wípé bídíà òun ni kókò kú tán ká tún máa ṣe talqin fún wọn al-Mardawi faqal fil insaf nínú tíra rẹ̀ wọ́n pe tíra náà ní al-insaf tíra yẹn gbajúmọ̀ pọ̀ nínú tíra madhab imam ahmad bin tó wọ́n kọ lórí madhab al-hanbali wa nafsi tamilu ila adami pé ẹ̀mí pẹ̀lú táwákà ẹ̀mí fà síbi pé kò lẹ́tọ̀ọ́ a gbọ́dọ̀ ṣe wàlẹ̀ amẹ́lò àlẹ́ yìí bẹ́ẹ̀ sì ni ẹ̀mí ó fà síbi pé ádámù amẹ́lò àlẹ́ yìí pé a gbọ́dọ̀ fi yẹn ṣiṣẹ́ o colt àfọ́ aṣọ́kọ̀lẹ̀ albani wọn wà wà lẹ́dí nurajjihuhu kama taqaddam ọ̀rọ̀ tí wọ́n sì sọ yìí òun náà ló tẹ̀sùn lọ́dọ̀ tàwa náà làwa náà fi rinlẹ̀ gẹ́gẹ́ bí kama takọ́dàm gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tá a sọ síwájú ìyẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ tó tẹ̀sùn wọn òun náà ni pé tó kò bá ti jáde láyé la yajuzu talqinuhu ba'da al-mawt kò lẹ́tọ̀ wa amma zọ̀hìríyà wọ́n ní kẹ́ra wọn zọ̀hìríyà fazọ́hìrù min kalami abi muhammad bin hazmi èyí tó fojú wọn jù nínú ọ̀rọ̀ tí abu muhammad bin hazmi azọ́ìrí alẹ́díwà min ajalil ulama ìzọ̀ìríyà ẹ̀sẹ̀ pé tẹ́ bá ń sọ̀rọ̀ pa zọ̀ìríyà lẹ́ni àgbà fún àwọn tẹ́ ọ̀kọ́ dákọ̀ ibn hazmin al-andalusi al-qurtubi ṣe ẹ̀mọ́ ibn hazm naam ẹ̀mọ́ ibn hazm naam ẹ̀mọ́ rahimahullah rahmatan wasi'a in tó ń dúó lé lórí náà ni wípé adamu telqin aidan òun tó ti ẹ̀jẹ̀ wípé in táwọn máa fi ṣiṣẹ́ ti wọn òun náà ni zohir ẹjẹ́ mú ọ̀kan wá nínú àwọn ọ̀rọ̀ èyí tó ṣe wípé yóò fọ́ nípọ̀ tí zohir òun náà lè yóò dòwe lórí masala kan bẹ masala tó lágbára díẹ̀ yìí nípa ọ̀rọ̀ yàwó Aisha radiyallahu anha tí ọmọkùnrin kan ó máa ń wọlé anabi sallallahu alaihi wasallam wá wọlé jọkàn anabi rí nínú ilé ó sì ti ń ó ti ń dàgbà ti ń nínú rìwáyà mi wọn ní kọ́dà irùngbọ̀n ti fẹ́ máa yọ lágbọ̀n rẹ̀ díẹ̀díẹ̀ nínú àwọn tó súnmọ́ àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n kì í ṣe ẹni tó lẹ́tọ̀ọ́ ó súnmọ́ ṣùgbọ́n kì í ṣe ẹni tó lẹ́tọ̀ọ́ láti lè máa já wọlé láti máa wà nulẹ̀ ànábì wa rí ọjọ́ kan nínú ilé ojú ànábì wa yí padà yàwó aṣọ radiyallahu anha ó máa ń wà nulẹ̀ ó máa ànábì sallam wá jí kó máa pé tẹ́ bá fẹ́ kó máa wá sínú ilé báyìí ẹ̀ fún lọ́mú wọ́n ti mọ̀ mú kò lè jẹ́ ó ti di ọmọ masala tó lágbára díẹ̀ ni o so ìbéèrè rẹ fẹ́ pọ̀ lórí ẹ̀ mo kàn mú wá ní o tó ti yé kò máa lọ sọ pé ọ lọ mọ mọ ma lè máa wọlé so now masala yẹn masala tó fẹ́ jù ni jọ́tọ̀lọ́ ń bá máa yìí wá. a máa máa tírìtì ẹ̀ gan jíndòjíndò ṣùgbọ́n ìtọ́lá làáfíà jù nú ọ̀rọ̀ òun náà ni wípé ọ̀nà táwọn afáà fi ń lò ọ̀n bẹ̀rẹ̀ àwọn afáà tán ní ó ti wà mansukh a lè lò ọ̀n bẹ̀rẹ̀ àwọn afáà tán sọ bẹ́ẹ̀ ó sì bẹ̀rẹ̀ àwọn afáà tán sọ wípé a lè lò ṣùgbọ́n tí hájà tó lágbára bá béèrè fún a lè lò ọ̀rọ̀ àwọn afáà pọ̀ rẹ̀ ní kúkúrú ó wá ń bẹ nínú àwọn àfáà tí wọ́n láàlè lò wọ́n ní tọ̀ yẹ́kfì ó ti tó tẹ́bìnrin ẹ bá fún ọmú sínú kọ́ọ̀fù tó gbé fún pé kó mú tó bá ti lè mú ó ti wà nípò yẹ́ ẹ̀ náà nù kò lè láǹfààní àti máa wọlé ṣùgbọ́n lọ́dọ̀ àwọn sọ ìríyà wọ́n ní tán ń pè ní fúnfún èèyàn lọ́mú òun lèyí tèèyàn mú bí ọmú gangan à ń rọ sínú kọ́ọ̀bù yẹn kì í ṣe fún lọ́mú nìyẹn ṣèkì sọ irú làwọn dúró lé wípé yóò gbẹnu sí i bí ìgbà tí àyàn wa ni pé ṣé ọkọ rẹ̀ ó sì máa wo àti yàrá masala khatira jìdá ìṣòro kì ṣe bẹ̀ là ń lọ o kí bèrè má sì sí wáyé lórí ẹ̀ so títí tá a fi halala masala tahalilan masala tó tó fẹ̀jú ni o masala tó fẹ̀jú ni o táwọn afẹ́ dọ̀ lágbòdà aná òní wọn ní kọ́ kẹsẹ̀ bọ́ náà tó bá kẹsẹ̀ bọ́ bẹ̀ tó bá sọ́ra odò rẹ̀ ó gbé ọ lọ hadith tó sì lálàáfíà náà ìmúta afẹ́ fà ń bí ọ̀rọ̀ àwọn sọ ìrí àníyàn àwọn pọ́nbélé ni tiwọn kò sí àwọn náà fi kún wọn sọ ìrí à ẹni tó jó lórí àgbà àfa àwọn Ibn Hazm ṣùgbọ́n gbà tó di ọ̀rọ̀ pé sáà lè máa ṣe telqin fókù nígbà tó kù bá ti kú tán òun náà dáhàbà ila adami telqin àìdọ̀ rárá rárá o kò lẹ́tọ̀ àwọn tá a lè rò pé wọ́n gbà wọlé gan nù wọ́n ní kò lẹ́tọ̀ ká má ṣe yá ti fọ́sílẹ̀ tààlẹ̀ fọ́lẹ̀ àtàkùfà ọ̀rọ̀ yìí ń bọ̀ tá a bá débi fọ́sílẹ̀ tààlẹ̀ ìpín ẹlẹ́ẹ̀kẹta nínú tíra kátó kúrò bẹ́ẹ̀ tá bá lọ wo hamish wọ́n sọ̀rọ̀ nípa ta ló ń jẹ́ abu muhammad bin hazmi yìí ismu ali tá a bá ní sọ ọmọ sọ ọmọ àti tọ́ba láti ẹ̀ kọ́kọ́ mú ọkọ rẹ̀ ná mú ọkọ ẹ̀ báyìí ná ismu ali bin ahmad bin sa'id bin hazmi al-andalusi ara spain min kibari hufaz al-hadith àgbà àfáà ni nípa ìmọ̀ hadith wà ìmọ̀tì zọ ìríyà ó sì jẹ́ àgbà àfáà láàrin àwọn ìmáàmù zọ ìríyà wàlákínà omina fil asma wa sifati jahami ṣùgbọ́n nípa tàbánsọ̀ nípa àkídàtọ̀ asma wa sifati kò sí lórí ọ̀nà manájà alùsùnà àjàmà jàmíyà ńlọ́lọ́ wàláwọ̀ àwòhámù kẹfìrọ̀ fi wà tẹ̀jìhìlì yìí awham ká dojú nǹkan rú pọ̀ ọ̀pọ̀ iṣẹ́ kan bá ní wọ́n sọ yẹn o ká dojú àwọn nǹkan rú ká má sọ̀rọ̀ yẹn ju àwọn nǹkan tó clear ká dàrú awham nu ká mú rújú tó pọ̀ wá ó pọ̀ fún firuwat nípa àwọn tó gba hadisi wa wà tẹ̀jìhìlì yìí bí kò sọ pé àmọ́ ẹlòmíì kò lè pé àmọ́ ẹni yẹ bẹ̀tí ibi tó ń ṣiṣẹ́ yóò ní àmọ́ ẹni yìí يوسف بن عبد الحليم سو توفي سنة أربع أمين أربعمية وستة وخمسون سو ما قصد ديه وأنا با عندما كنت ابن حزم وأنا لقى الفصل الثاني في النقل عما وافق الأئمة الحنفية في عدم السماء من علماء المذاهب الثلاثة وغيرهم sẹ́mi pa àwọn hànàfíyà gan ni a sọ púpọ̀ nípa wọn ní fọ́sùlù awal fọ́sùlù ẹlẹ́ẹ̀kejì inú tíra yìí wọ́n wá tún fẹ́ mú àwọn míì wá nínú àwọn mọ̀dáìbì míì mẹ́ta tó kù yàtọ̀ sí hànàfíyà tọ́rọ̀ wọn náà dọ́gba pẹ̀lú ọ̀rọ̀ àwọn hànàfíyà lérí pé òkú ò lè gbọ́n tí àlàyé ń sọ wàgé ìrìn àtàwọn àfáà míì náà tí ti ẹ̀ ní kankan sí pẹ̀lú mọ̀dáìbì fàlàfà yìí qala al-imam an aṣáfi'í ìmáàmù náwàwí tí wọ́n kọ Riyadu Salihin tí wọ́n kọ Arba'ina Nawawiyya ṣáfi'í yàní ojú ọ̀nà madhabu ṣáfi'í nàbí kò wọn aṣáfi'í òní wọn rahimahullah ta'ala kọlọ́n bá kọ́ bá yọ ní sọ fi báàbì ardi maq'adil mayyit min al-janna ìgbà tí wọ́n dé báàbù hadith èyí tí ń sọ̀rọ̀ nípa pé ọlọ́run ó máa gbé wá fún òkú nígbà tó bá ń bẹnu sàárè ààyè rẹ̀ nínú àlìjẹ́nà ọlọ́run máa gbé wá yóò máa fi hàn nígbà tó bá ń bẹ nínú sàárè báàbù kan nínú sọ́ọ̀yì muslim ìgbà tó wọ́n á débẹ̀ wọ́n wá ń sọ̀rọ̀ fil kalami ọ̀rọ̀ tánàbí sọ fi kọ́tìlá badir àwọn òkú ogun badir tánàbí sọ pé ma antum bi asma alima akolo mìíràn tánàbí sọ fún Umar pé ẹ̀yin kò lè gbọ́ ẹni tí mò ń sọ tó àwọn tí mò ń bá sọ̀rọ̀ Imam Nawawi tabalawo hamish orúkọ rẹ̀ gan ni Yahya bunu Sharaf bónú murri anáwàwí alhawrani kúníyà rẹ̀ ní abu zakariya min kibari hufaz alhadis wa fuqaha'ihi nínú àwọn àgbà afa aládìsí ni tí wọ́n sì gbàgbọ́ yé fíkíw hadis máa mùlázamati at-tasnif wa nashr ilm ṣùgbọ́n tí wọ́n wọ́n mọ́jú kakọtíà ọkọtíra àgbà wa nashr ilm kásìmọ̀ fún ìmọ̀ká wal ibada ìjọsìn pọ̀ wà síyàmù ààwẹ̀ wà díkì ìrántí ọlọ́run wà sọ́bùrù ní sùúrù púpọ̀ alàlmàáyíṣàtì làkàṣínà ìṣẹ̀mí tó lé kókókó ìlmáàkàlì lórí jíjẹ múmu ni wàlìmọ́lìbàs àbáṣọ tí máa ń wọ̀ gan ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá ẹ̀ jẹ́pọ̀ àwọn bá bá wọn lò gbà nígbà ayé wọn ni fàlẹ́yàdù bìlá ẹ̀ bí ìwòrè lè yọ́bẹ̀ máa pọ̀ wọn aṣọ ló ti gbó tàn yìí wọn ò rí nǹkan jẹ́ yìí wọn bá jókòó kanu lé tí àkíkọ ní sáà ha, Solihin ẹni tó kọ́ ń gbà náà yọ ọkàn sáà máa máa yóò máa àwọn ẹbẹ̀ ló pé ẹrù wèrè wọlé lè dìka gbé torí pé kò lè rí báyìí ọlọ́run lọ́ọ́ iye pépà tí wọ́n fi kọ́ ń gbà náà yóò sáà máa yóò máa ìròyìn ni wa sọ pé a fẹ́ dọ́gba pẹ̀lú tíra rẹ̀ tá à ń sọ yìí òun náà ń pè ní al-majmu'u shar'ul mu'adhdhab tíra kan bẹ tó kọ tá ń pè ní al-majmu'u shar'ul mu'adhdhab min anfa'i kutubil mutawwala tíra yìí tọkọ yẹn ó jẹ́ ọ̀kan náà àwọn tíra ńláńláńlá èyí tó wúlò pọ̀ fil fiqhil muqaran tá a bá ń sọ̀rọ̀ nípa fiqhil muqaran lọ́dọ̀ tèmi o sheikh alalbani ó lè mọ́ rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tẹlumi o ṣùgbọ́n lọ́dọ̀ tèmi alalbani tíra yẹn wúlò pọ̀. máa takhrij ahadith pẹ̀lú ṣíṣe takhrij ahadith máa takhrij ahadith àti iṣẹ́ tó ṣe lórí takhrij ahadith ó náà ní kéèyàn káwọn àdìsí jáde kéèyàn sọ̀dájọ́ lórí ètò lálàáfíà tí ó lálàáfíà nígbà ní takhrij wàtàmíyísí sahiha min saqimiha ó dẹ̀ ṣiṣẹ́ lérí èwo ló lálàáfíà èwo ni ò lálàáfíà náà àwọn àdìsí kọ́lọ̀wọ̀n bá kí o bá wà sálẹ̀sà tó fi rahimahullah sana situmia wa situ wa sab'un qala al-ma'zari aw al-ma'ziri méjèèjì lọ wọlé ní ṣídàtà kúrò al-ma'zari al-mazari aw al qala ba'du nas afa maziri nisbatun ila mazar bi fati izai wa kasriha ó sì lè ní mazir baldatun bi jaziratu saqliya ìlú kan ní ní erékùsù saqliya orúkọ àfáà yìí wọ́wọ́ muhammad ibn ali ibn umar abu abdullah almaliki almuhaddith muallif òun lọ́kọ̀ tíra àtàkùnrin almuallim fi shar'i muslim wa minhu akhadha al-qadi Iyad shari'ahu látọ̀dọ̀ rẹ̀ gan ni àfáàwà qadi Iyad náà ti gba shari'u rẹ̀ tánkù ní al-ikmal wa kana min kibara immati zamani ó jẹ́ ọ̀kan nínú àwọn àgbà àfáà lásìkò rẹ̀ wa kana dha fununin min a'immati al-malikiyya ó jẹ́ ni tí ojú rẹ̀ tó oríṣiríṣi ẹ̀ tuntun nínú àwọn àfáà malikiyya wa min mu'allafati nínú àwọn tírà rẹ̀ tọkọ al wal-imba'u fi rọ́dì alal ihya ìbílí gazali ó ṣe rọ́dù tíra imam gazali tán gbọ́nà ihya ulumuddin tí imam gazali kọ ọkọ̀ tíra kan láti ṣe rọ́dù tíra wọn orúkọ ẹ̀ náà ni alkashi wal imba fi rọ́dì alal ihya ìbílí gazali tó fi ó jáde ó jáde láyé bil mahdiya sana 536 min 83 olówó 83 years láyé qala ba'du an-nas a ní apá kan náà àwọn èèyàn ń sọ wípé al-maytu yasma'u amalan bi zoir hadha al-hadith wọ́n mú sọ pé òkú ń gbọ́rọ̀ in tí wọ́n sì gbára lé tán fi ṣiṣẹ́ òun náà ni hadisi hadisi qalib yìí thumma ankarahu al-maziri aw al-mazari àfáà yìí òun takò ọ̀rọ̀ yẹn wàdáà ó sì claim wípé ana hada khasun fi àwùlà hadith yẹn tẹ́ bá fẹ́ tú ẹ jẹ́ kó mọ lórí àwọn tánàbí bá sọ̀rọ̀ yẹn nìkan iṣẹ́ gbogbo ló lè máa gbọ́n tààlà yẹn sọ intaha al-maqsud minhu bil lafz wa anta ta'lam wọ́n ní wọ́n náà mú wípé ana al-maziri ajalli al-ulama al-malikiya àwọn àgbà malikiya nínú àwọn àfáà tó ti ṣáájú وسياتي ان شاء الله تعالى في الفصل الثالث نقل الزرقاني المالكي عن البعجي تعبدي فصل اليك تاع اقور زرقاني tọ́jẹ́ Málìkì èyí tó gbà wá látọ̀dọ̀ albájí albájí yìí náà ọ̀kanú àwọn àgbà afá malikiya walqadi iyad àti qadi iyad tó gbà látọ̀dọ̀ wọn bájí àti qadi iyad yìí al-imamaini al-malikiyaini al ìmáàmù àgbàfà ni wọ́n jẹ́ mọ́sáàbù máàlìkì ó gbà wá látọ̀dọ̀ wọn alkaula aidan ó gbà ọ̀rọ̀ wá látọ̀dọ̀ wọn náà bí adami samai àwọn náà dúró lórí wípé ẹni tó bá ti kú kò lè gbọ́ falyafa lọ ha ọ̀rọ̀ yẹn sórí dáadáa wàkọ́lá sheikh muhammad asafarini alhambali fi kitabi òun náà sọ nínú tíra rẹ̀ ti jẹ́ albuhuru zakhira fi ahwali al-akhirah ibaratu tó sọ lélẹ̀ asafarini wọn lò náà níbi tashdid ilfa nisbata ila safarin qaryatun fi nablus wa wal alamat bin alamat muhammad bin ahmad asafarini shamsuddin abul awni alimun bil hadith wal usul wal adab muhaqqiq tuwfiya sana alf wa mi'a wa thamaniya wa thamanu kí ni nǹkan tí wọ́n ní wà ankarata aisha radiyallahu anha wọ́n ní ìyàwó aisha ó tako sama al-mauta ká sọ pé ó kù tún gbọ́rọ̀ wa qalat ma qala rasulullah sallallahu alayhi wa sallam ìyàwó aisha wa ní tánàbí sọ tó ní innahu la yasma'una al-an ma aqul pé nísinsìnyí wọ́n gbọ́ tí mò ń sọ innama qala ìyàwó aisha ní tánàbí gbà lérò ní pé la ya'lamuna al-an wọ́n ti mà báyìí máa kún tó àkólò láwọn anáwó hàk etí mò ń sọ fún wa tẹ́lẹ̀ pọ̀ lòdò nìkan jẹ́ pé wọ́n ń gbọ́ wọ́n ti mà bí àwa ṣe àṣetù nìyẹn fún makọ́ra àti káwọ́lá ò tààlà ló fà tí àwa ṣe àfiwá káyà kúránì pé innaka la tusmi'u al-mauta pé dájúdájú rẹ ànábì ó lè fún òkú lọ́rọ̀ gbọ́ o wa ma anta bi musmi'in man fil qubur ó sì lè fún ẹni tí ń bẹ nínú sàárè lọ́rọ̀ gbọ́ qala al ibn rajab àfàwà ibn rajab al àgbà àfáà làwọn náà ní madhabu al-imam ahmad bin hanbal fi nínú tíra ahwal qubur maktutatu zohiriya wọ́n ní tíra yìí ahwal qubur yìí maktutọ̀ ni wọn ò tí ì tẹ̀jáde ní maktaba zohiriya lọ́wọ́ maktaba zohiriya yẹn náà ni maktaba ti sheikh al-albani rahimahullah tí wọ́n lázámà mọ́tàbà náà náà ti dàn tí wọ́n dà láìwèrè ó ń bọ̀ lọ́wọ́ o ó wà Damascus Damascus ní Sham ibẹ̀ lábẹ̀rẹ̀ yẹwà wà ziyadatul àtiyà minu àwọn àlékún tá a fẹ́ mọ̀ sọ yìí nínú rẹ̀ náà ni ló wọ́n ní wàkọ̀dù wá fakọ̀ àìṣàtà alànáfì sàmà ìlmọ́ta kàlámùn kalamal ahya ta'ifatun minal ulama àwọn kan tí wọ́n pọ̀ nínú àwọn àfà ọ̀rọ̀ wọn náà dọ́gba pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó Aisha lórí wípé òkú ò lè gbọ́rọ̀ àlàyé warajjahu al-qadi Abu Ya'la ọ̀rọ̀ tí a sọ yìí kókó ò lè gbọ́n tálàyé ń sọ ó náà ni Abu Qadi al ni wọ́n fi rinlẹ̀ Abu Qadi al yìí Ya'la Abu Ya'la min akabiri ashabina fi kitabi nínú àwọn àgbà àfà àṣàbìnà tàbátí ní àṣàbìnà ní mọ́sí àbíwá alhambaliya nínú tíra àwọn tán pín aljami olùkẹbí wà tẹ́jù ní tí wọ́n fi sẹ̀rí bímọ̀ tẹ́jẹ̀t bí i tí ìyàwó àṣà fi sẹ̀rí náà ni wà ajábọ̀ an hadisi kọlẹ̀ hadisi kọlẹ̀ bí bá dẹ́rẹ́ bímọ̀ ajábàt bí i àṣà radiyallahu anha èyí tí wọ́n fi èsì fún hadith kọlíb badir déédé tí yàwá Aisha náà fi fèsì sí náà ní kọ́lọ̀ bàkọ́ ayọ́bí sí yàwá Aisha ẹni tá ń pè ní Abu Ya'la huwa Muhammad bin Hussein bin Muhammad al-Baghdadi Abu Ya'la al-Qadi ibn al-Farra sahibu tasanif wa faqih al-asr alimu fil usul wal furu' wa anwa' al-funun Aisha ثمانية وسبعون سنة وتوفي سنة أربعمائة وثمانية وخمسون وبأنه يجوز انتي أو inú ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n ní pé ó lẹ́tọ̀ọ́ ayakuna dhalika mu'jizatan muqtasatan bin nabi sallallahu alayhi wa sallam dúnàgẹ̀ èyí tó ṣẹlẹ̀ tánàbí bá wọ́n sọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ yìí ẹ jẹ́ ká gbé lérí pé mùjísà ọlọ́run fi ṣe sánàbí ànábì nìkan ló lè bá wọn sọ̀rọ̀ kan gbọ́ lásìkò yẹn dúnàgẹ́rì ẹ̀mí ò ní ṣe so ìdá àlè wá lo ìyẹn gẹ́gẹ́ bí ẹ̀rí láti fi generalize wọ́n wá sàmọ́ ilé mọ́tà lè kára mi àfi sọ́yìn Bukhari nínú sọ́yìn Bukhari kọ́lá Qatada ìmáàmù Qatada nígbà tí wọ́n kó ti hadith yìí tán wọ́n wá ní àhàyà umullahu ta'ala ya'ani ahalal qalil ọlọ́run gbé àwọn ọ̀sẹ̀bọ yìí ọlọ́run gbé wọn ọlọ́run ó yí wọn ó fẹ̀mí sí wọn lára hata asma'ahum kawla sallallahu alaihi wasallam kí wọ́n bá lè gbọ́rọ̀ ànábì ni kì í ṣe pé wọ́n lè dá gbọ́ bá wọn ọlọ́run ló fẹ̀mí sí wọn lára kan lè gbọ́ kó lè máa jẹ́ tawbihan èébú wà tasgiran ìyẹpẹrẹ wà naqima ìjìyà wà hasratan wà nadama ó sì lè máa jábàá máa fún wa wàdáàbà tọ́ ìfún tọ̀wá ìfún alẹ́ àwọn tó tún pọ̀ náà àwọn olùmọ̀ wọ́n lọ síbi lásàmà ilmọ́ta kàlámà àhàyà fìlìjúmùlà àwọn tiẹ̀ ní lọ́dọ̀ táwọn ẹni tó bá ti kú yóò máa gbọ́ ti àlàyé sọ ìntàwà ìntàhà mọ́wàl mọ́kúsọ̀rọ̀ mìíràn fàtàbáyà náà mìíràn ó ti fojú wọn báyìí pé ana tọ́ ìfàtàmìnàlẹ̀ ọ̀làmà pé àwọn kan nínú àwọn olùmọ̀ wá fọkú àìṣà radiyallahu ta'ala ní àwọn náà wọ́n lọ síbi tí ìyàwó àìṣà sọ àìdàn bákan náà ala adami sama lórí kókó lẹ́gbọ̀n tálà yìí sọ wà á nàmi ní alkọ́dí Abu Ya'la alẹ́dí wà mí akábí ulama alhambaliya nínú wọn náà ni Abu Ya'la yìí tó jẹ́ ọ̀kanú àwọn àgbàfà hambaliya kàmá huwa madhabu àìmọ́tina alhanafiya rahimahullah ta'ala gẹ́gbó yìí jẹ́ pé ilé náà ni madhabu àwọn àfáwà alhanafiya àwọn táwọn wà lójú ọ̀nà hanafiya wà fi rúwìl ma'ani tá a bá lọ wo tíra tafsir ruhul ma'ani tí bàbá ẹni tó kọ tíra yìí gangan kọ al-Alusi wọ́n ní ayé ruhul ma'ani limu'allifi al'allama muhammadu mahmudu al-Alusi walidu limu'allif rahimahumullahu ta'ala bàbá ẹni tó tíra yìí òun náà bàbá tiẹ̀ náà kọ tíra tafsir tẹ́gbẹ̀ ruhul ma'ani wàtájà mọ́n àjásọ sàmà àfìlìjúmúlá àwọn kan bẹ táwọn sọ wípé lọ́dọ̀ tàwọn o gbogbo tẹ́ rí ẹ wí òkú ń gbọ́n tálà yìí sọ kìí sì ẹ̀rí èyí nìkan làwọn dúró lórí o ẹ̀rí tó pọ̀ bákan tí wọ́n dúró lórí wípé àwọn òkú lè gbọ́n tí àlàyé sọ gbogbo àwọn nǹkan ẹ̀yẹ kò mọ̀ so náà fẹ́ fi kó àwọn ẹ̀rí míì táwọn èèyàn tún máa ń gbára lé wọ́n tún kọ́ wa bimarawawo albayaki walhakim ọ̀rọ̀ tí bẹ́yà kí gbà wá àti hakim wàsọ̀ áhàwò gẹ̀rùmà kọ́dà àwọn míì tó ń yàtọ̀ sí bẹ́yà kí àti hakim wọ́n lọ́rọ̀ yìí àdísì tó sọ̀híhù ni ana abi urera látọ̀dọ̀ abu urera wọ́n ní ànàbí sallallahu alaihi wasallam bó ṣiṣẹ́ lá muhammad waqafa ala mus'ab bin umair ìgbà tí mus'ab bin umair tó kú níbi ogun kíni o ogun wo ti kú o wa ala ashabihi àti àwọn sàábé hina rọ́jà min uhud nígbàtá nàbí sẹ́rí níbi uhud ìgbà tí wọ́n jáde láyé fọ́kọ́l anábì wá dún níbi níbi ìgbèrí wọn anábì ní ashadu annakum ahya'un inda allahi ta'ala mímí ń jẹ́rìí pé alààyè ní lọ́dọ̀ ọlọ́run fasuruhum èèyàn ẹ lọ wò wasallimu alayhim tẹ́ bá sì ti dọ́dọ̀ wọn ẹ máa sálámà sí wọn fawalladhi nafsi biyadi mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ o la yusallimu ahadu alayhim ẹnìkan nu yìí ò ní sálámà sáwọn òkú yìí illa raddu alayhi ila yawmil qiyama àfi ká máa dá sálámà padà tálì kíyàmà lọ́wọ́ fìdí. kí ni ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá lẹ́rìí ni kẹ́ ẹ sọ pé ẹ lẹ́rìí ẹ̀rí ń tí èbá ṣe pọ́lọ̀ ń fi àwọn àfa aládìísì kẹwàá tí wọ́n ń wá ń ṣàlàyé pé àdìísì wọn lálàáfíà tí ó bá lọ rí bẹ́ẹ̀ ni táwọn èkọ́ ni wà àjábàl mani'un àwọn tí wọ́n ní ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ wọ́n ní anatẹ̀sí alhakim hakim tó ládìísì yìí lálàáfíà hakim tó ládìísì yìí lálàáfíà. La gẹ́rù mọ̀tábà pé ọ̀rọ̀ rẹ̀ yẹn kìí sọ̀rọ̀ tá a lè kàkún o bólá dìí sí a lè kàkún wà á nà wà á nà àwa ń sàlámná sí hátàwó káti ẹ̀ wá sọ pé àgbà pàdé sí yẹn lálàáfíà nàlítẹ́sìmù kọ́ọ̀lù ń táwa fẹ́ mú jáde ń bẹ̀ ni wípé bí a lè mọ́ta àlẹ́dínà láyà sùmọ̀ pé àwọn òkú tí wọn ò lè gbọ́rọ̀ hum man ada shuhada àwọn tó bá ti yàtọ̀ sáwọn shuhada ṣe bí àwọn tànàbì ń sọ yìí káládìsì yẹn gan lálàáfíà ṣe báwọn shuhada ni ànábì ń bá àwọn tó kù ṣe lójú ọkọ̀ káṣẹ̀ ládìsì yẹn lálàáfíà dẹ́kun wọ́n fi mọ lórí shuhada nìkan agbọ́ torí pọ́lọ́wọ́n bá ní ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم tẹ́pẹ́ lórí èyàn ni wọ́n dúró lé lórí ni bó jẹ́ pàdísì yàn lálàáfíà ọ̀bẹ̀ ká ládìsì lálàáfíà orí tó mọ náà làwọn tó bá kú sẹ̀yìn nìkan lẹ́hánà ṣòhádé àyẹ̀sìmọ̀wó náà fìlì jùmùlà torí pé ká sọ pé àwọn tí wọ́n kú sẹ̀yìn àwọn gbọ́rọ̀ gbogbo wọn limtiyazi im ansa iril mọ́ta torí pé àwọn yàtọ̀ sáwọn òkú tó kù bima akhbara anhum pẹ̀lú nǹkan tí wọ́n gbà wá nípa àwọn èèyàn annahum ahya'un inda Allah azza pé alààyè ni wọn lọ́dọ̀ Ọlọ́run wàhátájú aidan bi hadithi bákan náà wọn tún fi ṣe ẹ̀rí bákan náà hadithi míì mọlá nàbí sọ pé mọ́mìn ahadi ẹnikẹ́ni o ẹnìkan nu yín kò ní yàmúrù bí kọ́bírí àkíyèl mọ́mìn kò ní gba sàárì ọmọ ìyá rẹ̀ mọ̀mìn ní kọjá kánà yà àrífò fi dunya tó bá ti mẹ́ni tó kú yẹn nígbà tó wà láyé fasalama alayhi tó wá kọjá bí sàárì ẹ̀tọ́ sálámà sí ilá àrọ́fà ẹni ẹni ó ti dàmà wọ̀rọ̀ dàálẹ̀ yóò sì dá sálámà padà ọmọ dáhùn sọ kí n ṣe ṣùwádà nìkan làwọn sọ èyí ń kọ́ tó hmm? ẹjá wa lọ wọn tí wọ́n sọ lórí àwọn hadithi yìí alákọ̀ọ́kọ́ ti Mus'ab walidhalika mala dhahabi ìdí ni tó fi jẹ́ pé ìmáàmù dàbí òun ti ẹ̀ lọ ìlà ànáwó mọ̀ọ́dọ́ rẹ̀ ó ládé ìsìn àdéṣì mọ̀ọ́dọ́ tí ìmáàmù dàbí sọ ni wà ó wà gùn lóhùn àfọwọ́ ṣe kàlà ni pé àsọjù náà ti àsọjù nìyẹn bẹ́ẹ̀ kì í ṣe pé mọ̀ọ́dọ́ làdé ìsìn inú ló bí wọn náà fi sọ débẹ̀ gùn lóhùn nìyẹn wà á láwù alhafiz ibn rajab bil ibtirab wal irsal ibn Rajab àwọn sọ pé hadisi yẹn hadisi murtarib ni àbíká sọ pé hadisi mursal so tábà pé hadisi mursal hadisi àbí murtarib òpin tá a lè sọ náà ni pé da'if irsal wal ittirab min asbab ad-da'f aw at min la min asbab al-wad' so nabi sọ wípé gùlówù ni ti dàbí yẹn wàkọ́dùbà yantu dálíkà bàbá mọ́dàrà ẹ̀ láàmú mo ti sọ̀rọ̀ lérí ẹ̀ àdìsí yìí mo ti ṣàlàyé ẹ̀ mo ti fọ́ ọ wẹ́lẹ́wẹ́lẹ́ fi sílísílátìlà àdìsí dàrífà àti rà àwọn ẹ̀kọ́ mọ́ ni sílísílátà àdìsí sọ̀híyà Albani wà sílísílátà tó ọmọ tó máa àdìsí sílísílà ọmọ tó ń pè ní encyclopedia mọ̀ọ́sọ́à sọ ma kí sọ yóò Bukhari àdìs tọ́lá láàfíà lọ́wọ́ àbẹ̀ bákan sọ́yí muslim ìtọ́lá àfíà lọ́wọ́ àbẹ̀ bákan sọ́nà àbí dáúdà sọ́yí wà ń bẹ̀ dọ̀ífù wà ń bẹ̀ abẹ́ẹ̀kọ́ ibùnú májá sọ́yí wà ń bẹ̀ dọ̀ífù wà ń bẹ̀ bẹ́yàkì sọ́yí wà ń bẹ̀ dọ̀ífù wà ń bẹ̀ nasáyí sọ́yí wà ń bẹ̀ dọ̀ífù wà ń bẹ̀ ṣe wá láwọn gbogbo tíra àdìs tó ní sọ́yí tó ní dọ̀ífù yẹn bàbá alibáni wá lọ kó gbogbo dọ̀ífù bẹ̀ wọn kò sẹ́gbẹ̀ẹ́ kan gbogbo ìtọ́jẹ́ sọ híhù bẹ́ẹ̀ wọn kò sẹ́gbẹ̀ẹ́ kan àwọn ìtọ́jẹ́ sọ ibẹ̀ náà sílísílátùl àhàdísì sọ̀híhà tí ò sí nínú Bukhari àti Muslim sílísílátùl àhàdísì dọ̀ífà tó ń bẹ nínú àwọn kútùbù sunan àti masanid wọn kò gbẹ̀ sójú kan tó sódà tó o bá ti ń kà Ibnu Majah ó ti mọ èwo lọ́lọ́láàfíà ń bẹ ẹ̀wò iṣẹ́ náà ṣe fún wa wọ́n gbin ọsàn wọ́n wọ́n mi sí ọ̀sán wù ìgbà tó wù tán tó tún so wọ́n tún lọ ka wálé wọ́n tún ho ìgbà tí wọ́n tún ho wọ́n tún fún wọ́n tún àti máa mú yóò ní ọ̀la wọ́n tún fún wọ́n tún yọ kóró onú ẹ̀ wọ́n tún wá fi sínú ògò wọ́n tún fi sọ́ọ̀sì. àwa fẹ́ fi láàdá èèyàn òwe àwa tá à ń bẹ nísìn rahimahullah rahmatan wa sallam. sọlọ́ fi jẹ́ pé kéèyàn sọ́ra ìdára min ma'ayibi délẹ̀ olómi lòhó múhùmú kọtílẹ̀tò min súnmù àfáàní ìdára sọ́ra rẹ̀ min ma'ayibi délẹ̀ olómi láti máa fẹnu àbùkù kàwọn àfà àwọn olùmẹ̀sìn àwọn tó ṣe pé àtọ̀sán àtòrò wọn ìtẹ́ ìtẹ́ ń bọ̀ lẹ́yìn ọmọ ẹ̀jẹ̀ ni wọ́n ń ṣe torí pé lùhùmùhùn ẹran ara wọn kíyàn máa jẹ ẹran ara wọn lẹ́yìn kàn tí ilẹ̀tùnmí sùnmù rẹ̀ wọ́n sì tó lè pààyàn ní tó bá ń sọ̀rọ̀ wọn lẹ́yìn máa fẹnu àbùrù kan àtàlùbò àwọn tó wá bẹ̀ sí jẹ́ subhanallah lọ́pọ̀lọpọ̀ kọ́ sọ wá bẹ̀ wọn so látara àdé eléyìí wọ́n láwọn ti gbọ́n ọ̀rọ̀ yìí yẹ́bẹ́yẹ́bẹ́ wọnú silsilatu hadith dọ̀yífà wà mithlu hadith àbí rọ̀zín irú èyí tọ́jọ́rọ́ ọ̀rọ̀ yìí kan náà ń bẹ wọn ò mú wá ní dáwọn ọ̀nà ń bẹ fún bí náà tó bá bá pàdé kó lè mọ̀ dájú èèyàn náà hadith àbí wípé anna ahlal qubur pé àwọn tí ń bẹnu sàárè yasmauna salama alayhim gbogbo àtẹ́ bá ti sálámọ̀ sí wọn ni wọ́n ń gbọ́ walakin la yastati'una an yujibu ẹnu pé wọn ò kàn lè dá dá sálámà padà ni bàbá ní fọwọ́ munkar àdìsí yẹn náà àdìsí munkar kàmá bayantu fil masdari almadhkur mo ti ṣàlàyé ẹ̀ náà níbi sílísílátù dọ̀ífà masdari almadhkur náà sọ sọ́ọ̀sì tí mo mẹ́ńṣà lókè òun àdọ̀ífà àwọn ti ṣàlàyé àdìsí yẹn náà pé àdìsí munkar sẹ́yìn pa àdìsí munkar sẹ́yìn pa àdìsí munkar àwọn kankan bẹ tó lójú kìíní tó lójú kejì tí wọ́n bá ní hadithu shadh ìdàkejì ẹ̀ ní hadithu mahfuz tí wọ́n bá ní hadithu munkar ìdàkejì ẹ̀ ní hadithu ma'ruf nínú ilmul mustala tí wọ́n bá ní hadith shadh ladis òun náà ni mukhalafatu thiqa man huwa awthaqu minhu ṣáàlù nìyẹn èyí tó jẹ́ ti síkọ̀ ọ̀hún awthaqu yẹn tiẹ̀ ní ó jẹ́ kí ni o odúkejì ẹ̀ ní ó jẹ́ mahfuz lápẹ̀júwe kátó kúrò Adabanija síkọ̀ lónà. muhammadu azakzaki sí kọlọ́nà wọ́n wá gba ọ̀rọ̀ kan wá abdulhafiz adédọjà sí kọlọ́nà abẹ́kọ̀ so mutolib mamadu rabi olówó òkèrè àbíkèrè ọláòyè síkọ̀ lọ́nà náà abdulhafiz àti mutolib wọ́n wá sọ nǹkan kan wípé bí nǹkan ṣe rí nu ní tó ní í ṣe pẹ̀lú darusunami yusuf jẹ̀bú àdábánijà àwọn wá náà sọ wípé kíní yẹn o kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ Yusuf àti tọ̀ àdábánijà ọ̀rọ̀ wọn ò dẹ̀ sí dànù ṣùgbọ́n tá a fún òun bí ọ̀rọ̀ yín pé ah, àwọn abdulhafiz wà ó fàpò jùlọ tó pé wọ́n débì ìṣáájú yín wọ́n sì mọ àwọn nǹkan kan tó ṣe wípé àrọ́bálẹ̀ yìí bá ó sojú tàwọn só ti yé báyìí so a ní da ọ̀rọ̀ àsọpọ̀ àwọn ilé ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n yẹn á sọ pé shaz ni ọ̀rọ̀ ti abdulhafiz á ní tí wọ́n ní mahfuz nínú ilmul musala bí yẹn ṣe mọ̀ ní mukhalafatu thiqa man huwa awthaqu minhu wáde tó ní ẹ ti mọ mahfuz ẹ ti mọ shaz ṣùgbọ́n munkarul hadith àti ma'aruf lágbájá kúsàǹgbà àwọn méjèèjì ń dọ̀ífù ni wọ́n ọ̀rọ̀ wọn kìí jẹ́ ọ̀rọ̀ tí yàn gbà wọ́n wá lọ ká síkọ̀sì ni Yusufu Ìjẹ̀bú àti Saidi Adabanija Saidi Adabanija àti Yusufu Ìjẹ̀bú àwọn wá ní bọ̀rọ̀ sí rírì ẹnìkan táwọn kí dọ̀ífù òun wá ká láfa wọn ọ̀rọ̀ ti dọ̀ mú ń kárù ní ti dọ̀ ìbù yẹn tí àwọn méjèèjì ní kí ni o ma'ruf so tó bá ní mú ń kárù hadith so ti yé báwọn fa mú ń hadith hadith da'if ẹ lọ́ máa yẹ mùsọ́lá wò dáadáa so ti yé báyìí so idan àfọwọ́ albani rahimahullah kọ́lọ́mọ̀ bá kọ́ bá wa kẹ́ wọn wọ́n ní fọwọ́ munkar pàdísìn àdísìn ni o Kama bayantuhu fil masdar al-madhkur àwọn ti ṣàlàyé ẹnu tíra àti asọsókè ọ̀hún silsilatul hadith da'ifa àdìsí èyí tí wọ́n wá mú wa lókè ọ̀hún tí wọ́n ní kò sí ẹnìkan tí ó kọjá níbi sàárè ọmọ ìyá rẹ̀ mọ̀ọ́mẹ́ nìkan tó bá láti mẹ́ni orí láyé kó tó kú tó bá ti sálámà òun náà ẹ lágbájá rèé oní sálámà yìí yóò gbọ́ yóò sì dá ọmọ yóò sì dá sálámà padà wọn lànà bí sọ bẹ́ẹ̀ wàjábàl mani'un àwọn tí wọ́n ní ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ inna alhafiz ibn rajab ta'aqqabahu afa ibn alhafiz ibn rajab alhambali wọ́n sọ̀rọ̀ afa aladisi àgbà afa aladisi ni wọ́n ibn rajab ibn rajab ọmọ àgbà ibn rajab alhambali wọ́n ní inna udọ̀if bal munkar wọ́n ládìsí yìí kìí sàdìsí dọ̀if ni munkar ni ìntà ibi tọ́rọ̀ yẹn parí sínú bìtìsọ́rì min tafsir suratu rum nígbàtí ruhul ma'ani bàbá ẹni tó kọ tí àyí nígbàtí wọ́n ń ṣe tafsiri suratu rum ọ̀rọ̀ yẹn wọ́n kó wá báyìí tó bá lọ wo tafsiri ruhul ma'ani ti àlùsí ó rí suratu rum ọ̀rọ̀ tí wọ́n kó wáyìí tó wà ń bẹ̀ nìyẹn afọ́wàlá Al-Albani wọ́n ní kult dúkìrà dhalika fil ahwal pàdísì yìí ibi tó wà gan ìjẹ́ ẹmọ́nú tí àtọ́wà wọ́n ní inú tí àtọ́ wà òun náà ni tíra ahwal qubur àwọn ìṣẹ̀lẹ̀ inú sàárè lórúkọ tíra àyìnà fi pè ní al ahwal wọ́n máa ń ṣe báyìí tó fẹ́ dárúkọ tíra ń gbà mí tó ti jẹ́ mùdọ́fù wa mùdọ́fù ilé wọ́n kàn lè fún mùdọ́fù yẹn ní alifu alam fatihul bari wọn ni filifata so ti ahwal qubur al ahwal wọ́n tó bá ti mọ tí àwọn mọ̀ wọ́n kàn kó tiẹ̀ fún àwọn tó bá jó pè wọn ò ní mọ tí àtàn sàn wọn á kì fún ní fati wọn ò dùn àgbẹ̀ lọ́wọ́ fi jẹ́ pé ẹni tó gba kéwú ó yà àti ẹni tó lọ rà tó kàn dáka sàn pé yóò dojúrú ṣùgbọ́n ẹni tó kàn gbà wọn fìlì fati ì ẹ níbi tí ra kàtà ń pè ní alifati fati ò lè bá rí ni wọ́n tọ́ka sí bẹ́ẹ̀ sọ ti wà báyìí so bàbá ní àwọn sọ nínú wọn ọ̀rọ̀ yìí nínú àlàáwàlù ni wọ́n ti sọ wàhùwà kàmàkọ́ọ̀lù bóyì ṣe sọ́ọ̀n náà ni wọ́n ṣe sọ ń bẹ̀ wàkọ́dù bàyà ń tún dálíkà fi dọ̀ ìfà àwọn ti sọ̀rọ̀ lórí àdìsí náà nínú sílẹ̀sì àdìsí dọ̀ ìfà wà àṣàdù dọ̀ afa mi ní ù ìmí ìtún bẹ tẹ́ẹ̀tì mà tó tún burú ju eléyìí lọ tí wọ́n mú wá ń bì má àkàràjà abdulrozak fílmù sọ́nàfù ìyẹn lèyí tí abdulrozak gbà wá nínú alimusonaf alimusonaf méjì ló wà alimusonaf ibnu eh, eh, alimusonaf ibnu abi shayba àti alimusonaf abdulrozak eh, ibnu abdulrozak ìtànkù ní alimusonaf àwọn tẹ́ẹ̀mọ̀ rí ń bẹ̀ àtharù lẹ́ẹ̀mọ̀ rí ọ̀rọ̀ àwọn sàábé lẹ́ẹ̀mọ̀ rí ń bẹ̀ alimusonaf musonaf ibnu abi shayba àti ti abdulrozak an zaid bin aslam qal marra abu uraira wípé hadisi yìí wọ́n ní abu uraira wọ́n mọ̀ mú ọ̀rọ̀ àwọn sàbí wá ẹ̀rọ kí wọ́n sọ bá nàbí lọ sọ wọ́n lábú uraira wà sọ ibùn láwù àti ọ̀rẹ́ rẹ̀ kan wọ́n kọjá àlákọ́bìnrin níbi sàárè kan fàkọ́lá abu uraira abu uraira wa sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ pé sẹ́lìm ó sì sálámà fàkọ́lá rajul arákùnrin wa ní ó sẹ́lìm alàlẹ́kọ́bìr sàárè ni màmá sálámà síbí fàkọ́lá abu uraira àbúrò rẹ̀ wá sọ pé nkánà rọ̀ ákàfi dúnìyà yẹ́wò mọ̀ kọ́ tẹ́pẹ́ nìyẹn ti rí orí ńjọ́ kan rí láyé ìnáwó la yà àrífù kàlà á bó o bá sálámà sí yọ̀ọ́ dọ̀ ọmọ pé wọ́n náà ní ọ̀n sálámà kult afọwọ́ alalbani rahimahullah wọ́n ní tó kó bá di sí yìí atharu yìí ni pé fàfi yahaya bunul ala wọ́n ní tọ́ bá lọ sanadi àdìsí yẹn ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tán pè ní yahaya bunul ala wàhùwà wàdọ́ọ̀rù sí gàtúlù mubalaga ah àwọn yẹn ń parọ́ àdìsí láyé so fọwọ́ hadithun mọ́ọ́dọ́ azaru mọ́ọ́dọ́ so inshallah nakifu huna àwọn fawaid tí a fẹ́ rí ń bẹ̀ ó pọ̀ lẹ́ẹ̀bìrì pé tàkíkù bàbá gan tó lẹ́kọ̀ọ́ ju ń tàǹkà níbi mọ́tínú tí a rọ so eléyìí ó jẹ́ kọ́ ọmọ irú ṣàkṣíyà Sheikh Al-Albani rahimahullah Al-Albani kìí ṣe lárúbáwá o ọkọ̀ èdè lárúbáwá bí wọ́n náà ṣe ń kọ yìí náà làwọn náà kọ́ ó tún wá fọ́nì aago ní tún ṣe o àṣàáàtì aláàgó ni oníṣọ́ọ̀bù ti ń tún aago ṣe yóò ti yé oníṣẹ́ ọwọ́ ni tún aago ṣe tòkó tó di pé ó wá di àáfàá gbogbo ayé nípa ìmọ̀ àdí àtẹ̀ntọ́fẹ́ àtẹ̀ntọ́kọ̀ so ọlọ́run fi báríkà sí ìmọ̀ rẹ̀ látara àníyàn dáadáa ẹ sì rí i pé àwọn pòfẹsọ Albani kò sí pòfẹsọ ńbẹ ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ṣe gbogbo pòfẹsọ ayé wọn ò rí nǹkan wọn ò lè ṣe ìdákanú ìdámẹ́wàá rẹ̀ rahimahullah rahmatan wasa kọ́lọ́wọ́n bá kọ́ bá kẹ́ wọn wa nasalla an yukathira amthalahu kọ́lọ́wọ́n bá kó bá jẹ́kiri wọn tún pọ̀ kó ṣe àwa náà lọ́kàn ní irú wọn rahmatu ya وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم mo béèrè béèrè kan صاحبا أبي حنيفة mo jùrò pé ẹ ti lọ ṣe ni ẹ má dàrú àbí Yusuf àìtani kálẹ̀ kejì Muhammad bunul Hasan. àṣẹ̀báni ńlẹ́nu kejì. àwọn méjèèjì bá al-imam abi hanifa ọmọ kí imam abi hanifa pọ̀ ṣùgbọ́n àwọn méjì wọn lásán imam abi hanifa púpọ̀ wasa abu yusuf kí ló kọ ẹ̀ Yaqub bin Ibrahim al-Ansari al-Kufi àbí ó kọ̀ Yaqub bin Ibrahim al-Ansari al-Kufi ẹlẹ́ẹ̀kejì ni Muhammad bin al-Hasan al-Shaybani àwọn méjèèjì yẹn à ń pè ní sọ́hìbá al Abu Hanifa lọ́ọ́ dì o níjọ́ ti sọ̀rọ̀ débẹ̀ kí làákàyè rẹ kó lè recognize ẹ̀ abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí ó mọ́sẹ̀ àwọn alọ́wọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh